bàbá ẹja sáré mu pápá pàṣà máa fẹ́ mọ ọmọ ibi tí ẹ jẹ́ gangan tọ́lá àwọn kan sọ pé ọmọ Ogun State ní àwọn kan mọ́ ọ̀nà Èkó ní bọ̀mọdé kó wọnú ra wọn ni ní ṣókísà ẹ bá mi yànnà náà fún ara àlísà. ẹ ọmọ ọmọ Èkó ni mí ṣùgbọ́n Ìjẹ̀bú ni mí torí ẹ̀ náà ṣe máa tún làwọn kan ṣe máa rò pé ọmọ Ogun State ni mí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ngbà tí àwọn ológun tó ń pín state. Mm. Hmm. lọ́n pín ìlú wa Igbóoyè ni orúkọ ìlú yẹn hmm. ó wà ní ọ́ndà erédò ní Ẹ̀pẹ́ Ìbàdàn pín state lọ́n pín àdúgbò yẹn sí abẹ́ Ẹ̀pẹ́ tí Ẹ̀pẹ́ dẹ̀ wà ní Lagos state ṣùgbọ́n gbogbo àdúgbò yẹn tẹ́lẹ̀ ọ́ndà Western Region and Ogun state you know, so but ati di ọmọ Lagos state báyìí torí ibi tán pín ìlú wa sí Ẹ̀pẹ́ ni in fact ìlú wa yẹn wà ní bọ́dà Ogun State àti Lagos State ni mọ́jọ́dá ní bọ́dà yẹn tí wọ́n bá ń bọ̀ láti Jẹ̀bú Òde lọ the last or the first village tí wọ́n máa kàn tó máa fi wọ Ẹ̀pẹ́ mọ́jọ́dá yẹn ló yí àsọ náà oyè tèmi tiwa mm. so bọ́dà la wà mm. wọ́n fi pín wa sí mm. Lagos State ó lè dàbí afẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ torí eh, eh, state of excellence Ni eh, ni Lagos state <laughs> àbú àfibú ẹ̀yìn àfiyọ ẹ̀yìn Ogun state <laughs> ìkànnà gbogbo wa so Ìjẹ̀bú ni mí ṣùgbọ́n ní Lagos state ìpínlẹ̀ Èkó náà pín wa sí ní ìgbà tó ń pín àwọn states. ẹ ṣe ẹ ṣe bàbá ti bá wọ ayọ̀nà náà ẹ̀bẹ̀ yẹn ẹ ṣe àdúgbò sá ní ṣókí sá kò síbi ṣe máa bá ẹrọ ẹ̀yin bàbá tẹ ti gbá yín dáadáa báyìí tí mi nífẹ̀ẹ́ mọ̀ ń pa ọmọ òbí yín tó bí yín ní ṣókí ẹ bá mi sọ ń pa bàbá àti màmá yín sá ní ṣókí sá. Ah, àwọn ẹ̀jẹ̀ wọ́n ti wọ́n ti lọ hmm, ṣùgbọ́n eh, adúgbò ọlọ́run torí pé àwọn ni ọlọ́run fi ṣe báwo ló sọ ọlọ́run fi gbé wa sáyé bàbá wa ní papa James Ọ̀ṣíntáyọ̀ hmm. Ọ̀ṣínfòsùdó hmm. Ọ̀ṣíntáyọ̀ Ọ̀ṣínfòsùdó Ọ̀ṣín hmm. àwọn ni wọ́n wá láti igbó oyè yẹn ní wọ́n ní èrèdò wa ọ̀túnba ọmọọba ni wọ́n ọ̀túnba Rebecca adébámiró ní orúkọ bàbá àti wọn ṣùgbọ́n adéjọkẹ́ wọn adé fòsùdó ọ̀sìn fòsùdó <clears throat> sọ́ọ̀nì mo wa tẹ́lẹ̀ irú àwọn bàbá tiwa tó ń jẹ́ ọ̀sìntáyọ̀ hmm. anífowóṣe ní sọ́ọ̀nì mo hmm. ọ̀sìntáyọ̀ hmm. anífowóṣe ṣùgbọ́n bàbá tó bí wọn ẹ wọn máa ń pè wọn ní ọ̀sìn ọ̀sìn ní orúkọ wọn wọn á lọ pé wọ́n fi igi òṣù kan dó sí ìlú wa. Hmm. so wọ́n bẹ̀rẹ̀ sí ní pé bàbá ní bàbá tó fi igi òsùdó bàbá ọ̀sìn tó fi igi òsùdó bàbá ọ̀sìn tó fi igi òsùdó hmm. so àwọn bàbá fòsùdó bàbá fòsùdó hmm. báwọn bàbá wa ṣe gún orúkọ yẹn nìyẹn àwa ọmọ àmọ́ tó fà ó wọ́n drop anífowó ṣe wọ́n á mú fòsùdó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí nílò gbàtà máa gbọ́njú bá orúkọ ńlẹ̀ fòsùdó la gbọ́njú bá. Mm you know adé lò i I mean a fẹ́ràn ẹ o hmm. torí a rí i pé orúkọ yẹn kò pé méjì hmm. kò pé méjì gbogbo àgbáyé tó bá ti gbọ́ fòsù tó bá ti mọ ibi tán ti wá wá hmm. ti mọ ibi tán ti ṣẹ̀ wá ni eléyìí tí mo tún rí tó fẹ́ jọ díẹ̀ bóyá àwọn ará Ghana àbí kan tó jẹ́ fòsù fosu fosu but fòsùdó láti ilẹ̀ láti ilẹ̀ ọkàn lọ́mọ ni láti ìlú igbó oyè. Mm ní erédò lẹ́pẹ́ hmm. hmm. eh, so and the full meaning is ọ̀sìn ọ̀sìn bàbá ọ̀sìn tó fòsùdó hmm. so ọ̀sìn fòsùdó ni but bẹ́ẹ̀ wọ́n máa lọ pé bàbá fòsùdó bàbá fòsùdó. ó ṣe dín nìyẹn <laughs> oh, oh, wọ́n jọ oh, orúkọ tẹ́ pé ó wá tàn káàkiri àgbáńlá yìí bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́ọ́ lọ́hùn. ẹ ṣeun sàn ẹ ṣeun iṣẹ́ wo ni bàbá ń ṣe ní ṣókí àṣẹ ah, tíṣà ni wọ́n tíṣà ni wọ́n. àjẹkẹ hmm, inú ẹ̀jẹ̀ ló wà. bẹ́ẹ̀ ni hmm. àwọn ọmọ mi wá náà wọ́n ṣe tíṣà wọ́n nà iṣẹ́ tíṣà ló ti pàdé ara wọn hmm. ní ìgbà yẹn ní ìletò wa lọ́hùn ìròyìn náà bí èmi sì èjìrìn wọ́n ti bí mi ìlú èjìrìn ní eré àdúgbò wa náà lọ́hùn so ìgbà tí iṣẹ́ tíṣà ló gbé wọn lọ sí jìrìn àwọn méjèèjì so ìgbà yẹn lọ bí èmi ìgbà tó yálẹ̀ àwọn àwọn mi wa wọ́n yà sí iṣẹ́ business wọ́n fi ṣe teacher sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ṣe okòwò ọlọ́run dẹ̀ bless wọn so àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàtà àwọn méjèèjì wọ́n ti fayé lẹ̀. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́mà kọ́lọ́mà fọ̀rọ̀ kẹ́wọ̀n. ìgbà wo ni sinimá àgbéléwò torí tọ́ba àti ọgbọ́n tó kọ́ bẹ̀rẹ̀ sí ṣe sinimá àgbéléwò náà ẹ̀yin náà orúkọ yín wà ń bẹ̀ bí wọ́n true convention wọn nǹkan nǹkan ìgbà tí ó bá mi sọ ń pa ìyẹn náà díẹ̀ sà. ẹ eh, Eh, má gbàgbé pé àwọn fíìmù tó ń ṣòro sinimá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Indian films ben. Chinese films ni wọ́n ṣùgbọ́n ní 1980 eighty something tí ìjọba Nàìjíríà wá ṣe policy of indigenization pé wọ́n fẹ́ máa promote nǹkan tá à ń ṣe bí so ká máa ṣe sinimá wa ń bí wọ́n àti máa gbé sinimá India sinimá China wá sí báyìí so bó a ti ṣe àwọn sinimá yẹn ń gbà yẹn ó wọ́n so àwọn tó lè ṣe sinimá yẹn ń gbà yẹn wọ́n ò àwọn àwọn tó ń ṣe àwọn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ yẹn má rò pé ẹ ti ẹ̀ dó àwọn èèyàn ń fẹ́ràn ilé eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tá à ń ṣe yìí ẹ jẹ́ ká ká kó kíní ìjọ sínú fídíò fídíò kẹsẹ̀tì kọ́ máa wò lé nígbà tó ọ̀dẹ̀ lè lọ sí sinimá hmm. tí àwọn tó ń ṣe sinimá tó ọ̀ lè ṣe torí pé ó ti wọ́n jù ìwọ tó bá rí rìkọ́ọ̀dù sinimá yẹn nígbà tó bá fẹ́ process ẹ̀ o máa láti lọ sílé ìbò ni ẹni mélòó ló ní irú owó yẹn gbà yẹn so ẹ jẹ́ ká máa kó àwọn eré ọ̀sẹ̀ tá à ń ṣe yìí ká máa sọ di bíyà ó ní ká máa sọ di one hour hmm. ṣe pé eré ọ̀sẹ̀sẹ̀ thirty thirty minutes nígbẹ́ ẹ jẹ́ ká sọ di one hour ká ṣe drama one hour one and a half hours àbí two hours kó dàbí sinimá táwọn ilé máa wò ń lé bí video film ṣe bẹ̀rẹ̀ nìyẹn hmm. video film àwa ṣe àwa ṣe eré yẹn hmm. bíi film <laughs> ṣùgbọ́n drama náà ni instead oní thirty thirty minutes yẹn àwa ṣe bíi bíi film tó máa jẹ́ one hour one and a half hours two hours wọ́n wá wọ́n wá fi sínú video cassette wọ́n wá print ẹ̀ tó pọ̀ wọ́n lọ máa tà lọ́jà pé sinimá tẹ̀ ẹ̀rí wò ní òrégè gbogbo ìgbà yẹn àwọn òrégè yẹn tí wọ́n ti ń kásẹ̀ lẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti kó gbà wọlé because àwọn ìjọba wọ́n discourage pé kán máa kó Indian film wa gbogbo ẹ̀ láti gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kásẹ̀ lẹ̀ but kò sí Nigerian film torí pé kò ó wọ́n láti ṣe so nǹkan tó lè tó lè di tó lè di ni ọ̀rọ̀ fídíò fíìm táwọn ta fi bẹ̀rẹ̀ yẹn ìgbà yẹn ni gbogbo àwọn ìyàwó alájí bẹ̀rẹ̀ sí ni wáyé hmm. Hmm. àwọn àmì ọ̀run gbogbo àwọn fíìmù ọ̀bọ tó ló ṣaláì tó ló bẹ̀rẹ̀ tó ṣaláì sí. ti Prince Alade àmì. Alade Aromire hmm. ọ̀yẹ́rú kọ́ bẹ̀rẹ̀ you know o rí pé àwọn dúdú náà you know everybody bẹ̀rẹ̀ sí join bẹ̀rẹ̀ sí ní ṣe eh, àwọn sinimá eh, yẹn sínú fídíò. nígbà tí mo ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú eh, sísá wa ní kẹpẹlà a sọ̀rọ̀ nípa ìyàwó aláàjì torí sinimá tó gbé wọn nìyẹn wọn wọn sọ nípa ẹ̀ náà nígbà yẹn pé Wàsíù Àyìndé wà ń bẹ̀ nǹkan ṣé ti rántí sinimá yẹn sà ṣé rántí. Ah, ah, ìyàwó aláàjì kò àmọ̀káyé ah, ni. Hmm, hmm torí mo kékeré láti wo sinimá mm. ìwọ náà ó rìn dáadáa. ó ṣe i mean ó ṣiṣẹ́ nù life àwa náà mm. nù career àwa náà mm. because ó ní ibi tó dé àwọn èèyàn àwọn èèyàn fẹ́ràn ẹ̀ gan because dúdú tó producer ó ń ṣiṣẹ́ lẹ́ǹtì tẹ́lẹ̀ so producer lẹ́ǹtì tẹ́lẹ̀ gbogbo àwọn tádé yẹn tádé ògidán gbogbo àwọn tó jẹ́ pé tó bá ṣe sinimá tí wọ́n bá rí i pé ah sinimá ilé nta ni wọ́n ti jáde. wọ́n ti ní gbogbo ẹ̀kọ́ yẹn wọ́n ti nímọ̀ yẹn láti bẹ̀rẹ̀. so they have been trained there mm. they have been doing very solid professional work uh, at the NTA in, in those in those days so bàtà wọn á jáde hmm. you know iṣẹ́ ẹni hmm. tí wọ́n bá hmm. ṣe báyìí wọ́n máa wà professional. Mm ẹ ṣe ẹ ṣeun sà ẹ ti wá ń ṣiṣẹ́ yẹn orúkọ ìlú ti mọ̀ yín ayé ti mọ̀ yín ńgbà tá a máa kàgbẹ́ ní ẹ̀tẹ̀ tí ń gba owó tó tó jọjú ńgbà yẹn tó bá níyàn ń gba owó pé kéèyàn tó gójú èèyàn tó wọnú sinimá ẹ wá fi owó púpọ̀ yẹn lẹ̀ ńgbà yẹn wá bọ́ sí lásù tó yẹ pé <laughs> ẹni agídégan ló fi san owó yá five thousand àbí gan pẹ̀lú owó púpọ̀ tẹ́ ti ń gbà ńgbà yẹn báwo ni tó ti wù yín gan gbé nǹkan tí ẹ fẹ́ ṣe gangan ni tó gbẹ wá fi orúkọ nǹkan tí èmi rò sí ọ̀rọ̀ yẹn ni pé nǹkan tí mo rò létà ni pé ọlọ́run ló fẹ́ kí n wá síbí nǹkan tí mo rò nìyẹn torí ngbà tí mo rí advert yẹn nínú pépà pé wọ́n ń wá lecturer mo fi lọ ìyàwó mi ó dẹ̀ ní pé kí n kí kí n ṣe náà bá fẹ́ ṣe kí n apply ààrò ọ̀rọ̀ owó ààrò owó so mo mi ò mọ iye tó máa san mi mi mọ mi mọ pa ẹ nígbà tí mo gba lẹ́tà tó wá sọ pé wọ́n á rí i pé five thousand ní lecturer two ni mo ṣe rí i pé ẹ̀ five thousand àwọn eré ìtàdẹ̀ tí ń ṣe àwọn ìtàbá ṣe eré Yorùbá ń gbà yẹn hmm. a máa ń gba bíi bíi twenty thousand ìtàbá hmm. ṣe ti English hmm. ó bẹ̀rẹ̀ láti fifty lọ sí hundred sí one fifty. nígbà yẹn nígbà Yeah. I mean true confession. Hmm. I think I collected one hundred seventy-five thousand. Nígbà yẹn. Yes. Bí tẹnu bí ẹni tó gba millions nígbà yẹn. Eh, there are rituals maybe two hundred thousand. Hmm. Or you know. Hmm. Yeah. So the only one tí mo gba fifty thousand ní uh, eh, Glamour Girls. Hmm. Torí you know first one tí tẹ̀yàn máa ṣe pẹ̀lú ọwọ́ hmm. neck video àbí lóko ọ̀bọ yẹn. Hmm. So so nígbà tí ó dẹ̀ máa tún ṣèkejì ó pè mí ní ọ̀gbẹ́ni ọmọ ìbá ìwà ṣàbẹ̀ mi gbà yẹn sí one seventy five two hundred náà ni mo sọ fún hmm. ṣàbẹ̀ sí one seventy five. àti gbà yẹn. yes mm. so gbàtà tẹ̀ máa wá sí last two thousand gba lẹ́tà tó ní pé five thousand. ẹ̀ ẹ̀ sọ lẹ́tà lẹ́kẹ̀ o pé. naa so mo kàn wá pé mo rò pé iṣẹ́ mo rò gbà yẹn pé iṣẹ́ tíṣà yìí ó sì máa ó yìí lè máa fún mi láyè láti máa ṣe àwọn tó fẹ́ máa ṣe ń tà náà mo kàn rò bẹ́ẹ̀ so because five thousand yìí kọ́ lè máa jókòó tì àwọn one fifty two ọ̀rẹ́ mò ń sọ yẹn gan èèyàn sì ń struggle pẹ̀lú ẹ̀ ni. pẹ̀lú ẹ̀ ká tó wá sọ pé jọ ní. Mm, so mi tẹ ẹ̀kọ́ mi ara sí five thousand yẹn nǹkan tí mo ṣe ni pé mo èèyàn láti ṣe account tí university mama sanwó sí so mo ṣe account yẹn sí equatorial trust bank nígbà yẹn mi kì í yà ń bẹ̀ tí àwọn èèyàn bá nídìí ìrànlọ́wọ́ tó máa bá mi pé àwọn nídìí màá kàn mú check màá kàn kọ check one thousand one five two thousand fún wọn instead máa fún wọn cash bá ti kọ check lọ so mò ń lo àkáǹtì yẹn gbà yẹn láti fi máa ṣe charity ni tó bá ti sí university bá ti san five thousand síbẹ̀ invite me kì í yà ń bẹ̀ ìgbà kan wà tó ti owó yẹn tó wọ bíi seventy thousand hmm. <laughs> bí oṣù bíi hmm. mélòó nìyẹn so máa fi ń màá ní pé èèyàn bá bàbá yẹn tó bá ti wá pé three thousand hmm. pé four thousand pé hmm. five thousand àwọn ilé tá à ń tá à ń rí ṣe nígboro la fi ń tọ́jú family tọ́lọ́ndẹ̀ tọ́lọ́ndẹ̀ fi àlùbáríkà sí i.